àwẹ̀ wo ni ọlọ́lá jù bẹ́ẹ̀ bá fẹ́ máa gba àwẹ̀ ìtumọ̀ eléyìí ni pé yàtọ̀ fún àwẹ̀ tọ́lọ́wọ́n bá ṣe ní ọ̀ranyàn lé gbogbo ẹni tí ń bá ń jẹ́ mùsùlùmí tí ń ṣe sọ́wọ́mọ Ramadan ká gba àwẹ̀ ní gbogbo oṣù Ramadan ìṣe ọgbọ̀n ọjọ́ ni ìṣe ọjọ́ mọ́kàndínlọ́gbọ̀n ni eléyìí ò sí nínú pé àbáwẹ̀ kan lọ́lá àbọ̀kan lọ́lá àwẹ̀ dandan lélẹ́yìí ìtumọ̀ afdọ́lù síyá ni pé bàbá wa yọwọ́. wasallam anabi ní bẹ́ẹ̀ yẹn bá lágbára gbogbo bó tilẹ̀ kọ́ lágbára àwẹ̀ káwé ọ̀rọ̀ ọlọ́run tó anabi ní kọ́ má dùn tí anabi dawud aleyhi sàdámù sí lọ. sum man wa aftur yawma kéèyàn gba àwẹ̀ ńjọ́ kan kó jẹun ńjọ́ kan kó gba àwẹ̀ ńjọ́ kan kó jẹun ńjọ́ kan anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi láwẹ̀ anabi ọlọ́run dàúdà aleyhi sọláàtù wasalam òun lélẹ́yìí bẹ́yẹn bá lóun lágbára àwẹ̀ mo lè gba àwẹ̀ àwẹ̀ nímílà kò gbọ́dọ̀ tayọ irú tànẹ́bí dàúdù yìí gẹ́gẹ́ bí àṣẹ ànábùwà muhammad sallallahu alayhi wa sallam. abdullahi bin amr ibn al-aas nínú àwọn àgbà sọ̀hábì ànábùwà muhammad sallallahu alayhi wa tó tún jẹ́ ọ̀kan ó tún jẹ́ ọmọ àgbà sọ̀hábì anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam abdullahi ibn amri ibn al-aas àti abdullahi àti bàbá rẹ̀ amru ibn al-aas sọ̀hábì anábì làwọn méjèèjì sallallahu alayhi wa sallam. àmọ́ gẹ́gẹ́ bí ètò ọlọ́run ọlọ́run fa àwọn méjèèjì yọ àti bàbá àtọmọ bá a ti pè wọ́n pé nú àwọn àgbà sọ̀hábì anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam yìí wọ́n jáde látara kan nú àwọn àgbà ọ̀tá ọlọ́run Al-Aas bin Wa'il àwọn Al-Aas bin Wa'ili àwọn tí wọ́n yẹ̀yẹ̀ jẹ pé wọ́n rajà wọn ò ní sanwó ń gbòòrò Mẹ́kà bàbá wa sìn wọ́n lówó wọn ò ní ebi Muhammad sọ fún yín pálíkì kan bẹ ọba àdìjọ́ náà wá gbà àwọn ló bí Amr bin al amr ibn al-aas ló bí abdullahi ibn amri ibn al-aas abdullahi bàbá gbọ́ tí wọ́n ń dákọ̀ al-abadilatul arba'a àwọn abdullahi abdullahi abdullahi tó lóko là ń pè ní kíni al-abadila àwọn tí wọ́n ń jẹ́ abdullahi tó lóko tó lóko nínú àwọn sọ̀hábì anábùwà muhammad sallallahu alayhi wa sallam ọ̀kan pàtàkì ní abdullahi ibn amri ibn al abdullahi ibn amri ibn al-aas ọ̀rọ̀ nípa abdullahi ibn amri ibn al-aas pọ̀ ara àròyìn dáadáa ti ń bẹ fún un ni pé òun là kọ́kọ́ ká máa kọ hadith anabi kalẹ̀ sallallahu alayhi wa sallam lẹ́yìn tá a bá ha lórí kálẹ́bùn kan kíkọ kalẹ̀ ká máa kọ hadith anabi abdullahi ibn amr ibn al-aas náà àwọn tọkọ sẹ́ni radiyallahu ta'ala anhu ardahu abdullahi ibn amr ibn al yóò máa jọ wá lójú pé alóhùn àti bàbá rẹ̀ sọ̀hábì ànábì ni wọ́n bẹ́ẹ̀ amúrò bọ́ni làwọn sì tó sì jẹ́ bàbá rẹ̀ yìí lè ṣàgbàlagbà ìwọ̀n ń bẹ nù tàn pé gbogbo ntí amúrò bọ́ni làwọn sì fi ju abdullahi ọmọ rẹ̀ lọ kò tó gùn ọdún èyí ń tọ́ka sí pé man istata'a minkumul ba'ata falyatazawwaj bẹ́ẹ̀ yẹn bá ti rí ipò òun tó ipò ẹni tó tó yàwó ní kò sí nù ebú kò sí nù irú wọlélẹ́ yìí kéèyàn ó tètè fẹ́ yàwó bọ́bá tó yàwó ní gbogbo ntí ń bẹ láàrin amúrú bó ní làás àtọmọ rẹ abdullahi bin amúrú bó ní làás kò tó gún ọdún òun ní fi lẹ́ẹ̀fì máa rí ẹ̀fẹ́ ní má yàtọ̀ láàrin abdullahi bin amúrú bó ní làás àti bàbá rẹ amúrú ibn làás abdullahi fẹ́ gbajúmọ̀ ju bàbá rẹ̀ lọ gan nípa ká gba hadithi wa látọ̀dọ̀ anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam. lára ẹ̀kọ́ tí a tún kọ́ pàtàkì jùlọ àwa tulabul ilmi abdullahi bin amr bin al-as níbi ilmu hadith wọ́n ń pè riwaya isnadu hadithi kan ní an ibn shu'aib an abihi an jaddihi an ibn Shu'aib an abihi an jaddihi hadithi yẹ mẹ́rin tí wọ́n kọ́ bẹ́ẹ̀ pé hadithi yìí o amúrò ọmọ Shu'aib lọ́gbà wa ọgbà wa látọ̀dọ̀ bàbá rẹ̀ ọgbà wa látọ̀dọ̀ bàbá bàbá rẹ̀ ìrújú wa wà ń bẹ̀ pé amúrò bin Shu'aib an abihi ẹ̀rí pé yìí ò yanjú ayé an Shu'aib bùnú amúrò bí bàtà bá ní an Abdullahi bin Abbasin an abihi ìtumọ̀ ẹ̀ ni pé bàbá rẹ̀ abbasu ni ó ní hadithi náà. bàbá ní abdullah amr ibn shu'aib an abiyihi ay an shu'aib. àmọ́ngbọ́ tún wá fikún tún wá ní anjadihi dídí máa wá ń bí ìfúnná dùn yẹn nù. hadithi tó pọ̀ ní amr ibn shu'aib an abiyihi anjadihi. jadihi bàbá bàbá rẹ̀ dọ̀míruhu náà jaddu amr am jaddu shu'aib. عن عمرو ابن شعيب عن أبيه عن جده látọ̀dọ̀ bàbá bàbá rẹ̀ bàbá bàbá tani bàbá bàbá amúrì tó wà lákọ̀ọ́kọ́ ìsìnàdù hadithi àbí bàbá bàbá ṣùáìbù tí ń ṣe bàbá rẹ̀ látàrí eléyìí ló fà tọ̀pọ̀lọpọ̀ náà àwọn onímọ̀ fi ń pé bẹ́ẹ̀ bá rí ìsìnàdù tó bá jẹ́ amúrù ibn shu'aib an abihi an jaddihi wọ́n ní ìsìnàdù náà gayru muttasilin gayru muttasilin wọ́n ní nǹkan kan ti nǹkan kan yọ ń bẹ́ẹ̀ àmọ́ almuhaqqiqun nínú àwọn onímọ̀ hadithi àwọn wá wádìí jìnlẹ̀ wọ́n fi rinlẹ̀ pé à ń jáde yìí ti ń bẹ́ńbẹ́ ni kìí ṣe jáde amúri o wa innama jaddu shu'aib wa huwa abdullahi ابن عمري ابن العاص فالإسناد متصل فالإسناد متصل torpeti isnadu tó bá yẹ pé an jáde yìí jáde amúri ni jáde amúri ò lè gbà díìsì wa lọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam huwa mina tabi'in kò bá anabi láyé àmọ́ inda tahqiq wọ́n wá fi hàn pé ọkàn jọ bẹ́ẹ̀ ni an amri ibn shu'aib an abihi an jaddihi ayé jaddi shu'aib wa huwa abdullahi ibn amri ibn al-aas as-sahabi ibn as-sahabi radiyallahu ta'ala anhuma bí isnadu bá rí báyìí náà lómul hadith àmọ́ pé kí ni isnadun muttasilun àmọ́ bàbá yìí pé tàbí ni wọ́n sọ pé àná nàbí yìí sallallahu alayhi wa sallam nǹkan kan ti ṣe kí ni nǹkan kan ti mí sí bẹ́ẹ̀ ni ara ti ńláńlá táwọn àfa aládìí ti ṣe nu o torí pé lomi ò ní ma gbogbo eléyìí fún wọn àwọn ni wọn ò jẹ́ ọ̀dàrú wọn jẹ́sìn ọ̀dàrú láfi ma kó àdìsí yìí mò ń kọ́ tìrù ni àdìsí yìí mò tásìlù ni àdìsí yìí mà kùtùrù ni ìyàtọ̀ ń bẹ láàrin mò ń kọ́ tìrù wọ́n kùtùrù ìyà àdìsí yìí mò kúfù ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ rẹ lomi ọmọ wa gbé wọlé anabi ọ̀sọ́ àà kéèyàn pé gbogbo ọ̀rọ̀ tí wọn náà sọ láyé gbogbo ẹ̀ náà lórí bẹ́ẹ̀ lamọ̀yìn wí báyìí tí wọ́n ti ló wí náà ó wí náà nù ọ̀bá làákà yìí lọ. àwọn onímọ̀ àwọn àfa aládìsí agbọ́dọ̀ mọ̀yìn fún wọn ọlọ́nkọ́ san wọ́n lẹ́sàn dáadáa òun làgbà nù àwọn àfa aládìsí fi ní alimami abdullahi ibn mubarak rahimahullahu ta'ala qol al-isnadu min ad-din falawla al alìsínádù mina dín falawla alìsínádù làkọ́ọ̀là man ṣáá máa ṣáá. bí ọba sí ń torí ìsínádù bá bí ẹni ọba ló ń gbàdé ìsìnwá pé ta ń wí fún ọ ibo ni wọn náà ti gbọ́ ọ sẹ́ni ọlọ́gbọ́ yìí bá nẹ́bí láyé Ibn Mubarak ní tí ọba sírú eléyìí ni kó wá ní ọba máa wí ntọ́fẹ́ tí ó sì máa bá nẹ́bí wí sallallahu alayhi wa sallam. ńgbà tó lọ́n ti wá ní káwọn onímọ̀ gbé ìmọ̀ yìí kalẹ̀ علوم الحديث علوم الرجال دراسة الأسانيد eléyìí ló jẹ́ ọ̀hàn pé a ànábi wí báyìí ó wí lóòótọ́ ni wọ́n là ànábi wí báyìí kò wí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tá a máa gbọ́ lónìí tàbí ànábi wí báyìí tá ànábi ó sì wí bẹ́ẹ̀ ànábi ti wá sàsọ́lẹ̀ o bí ṣètọ́ ni bá lóyàn nítorí pọ́fẹ́ bàtírí nǹkan kan àbí kò fẹ́ kí rọ́kùn ó tú tí wọ́n ń pa ànábì wí tóun náà máa pa ànábì òwì ànábì ni man kadhaba alayya muta'ammidan falyatabawwa maq'adahu minan nar. wàláyé bí yẹn bá gbọ́ àdéhìí yìí nìkan ó yẹ kẹ́rù ọlọ́run ọba yẹn kó tó máa yanu pa ànábì wí báyìí àti kó bá dá lójú. ànábì lẹ́ni ọba ní mo wí nǹkan tí mo wí falyatabawwa maq'adahu minan nar. ọ̀rọ̀ yóò wọ náà kò sí dáwọ́ tó mẹ́ anabi lẹnu tó kù fún ni pé kó fún rẹ mú ìjòkó tó bá wù nù náà falyatabawa maq'adahu minan nar kọlọn ba kọ da kun kọsọ wa bẹ ah, amur bin abdullahi bin amur bin al-as radiyallahu anhu wa an abihi kọlọn kọ ba wa kẹ́ àwọn méjèèjì kọsẹ ale kun yọnu rẹ̀ fún wa àti gbogbo àwọn sọhabi anabuwa muhammad sallallahu alayhi wa sallam. قال قال رسول الله صلى الله عليه وسلم ọlẹ́ òjíṣẹ́ ọlọ́run kíkẹ́ ọlọ́run àtọ́lọ́ ọlọ́run kọ́ máa bá a sọ báyìí pé inna ahabba siyami ila Allah siyamu Dawuda alayhi salam bẹ́ẹ̀ yẹn bá fẹ́ ló ń gbààwẹ̀ tàtàwá kan èyí tó dáa jù tọ́lọ̀ ń fẹ́ràn jù kí ò ní tàṣejù ọ̀wọ́ siyamu Dawuda alayhi salam gbààwẹ̀ ńjọ́ kan ó ńjọ́ kan jẹun ńjọ́ kan ọgbààwẹ̀ ńjọ́ kan alábìlópin mọ́ lágbára àwẹ̀ mo lára àwẹ̀ mo lè gba àwẹ̀ ànábì náà gbọ́dọ̀ tó bá wọn lọ sallallahu alayhi wa àmọ́ àmọ́ gba àwẹ̀ lọ gbáà àní jẹun mọ́ gbogbo ọ̀sán gbogbo ọjọ́ ayé àmọ́ fi gba àwẹ̀ bẹ́ẹ̀ bá mọ̀ pa àwẹ̀ tọ́ lọ́hùn àti tànàbọ̀ Muhammad sallallahu alayhi sallam ló ń fẹ́ gbà ọlọ́run ló ń wọ̀ faramọ́ torí ń tànàbí ọba faramọ́ ọlọ́run yóò faramọ́ pé mo fẹ́ gba àwẹ̀ tó pọ̀ jù láyé ọ̀gbọ̀dọ̀ tó ayọ̀ àwẹ̀ anabi dawud aleyhi salam bó la àwẹ̀ anabi dawud bó bá gba àwẹ̀ ńjọ́ kan àjẹunjọ́ kan yóò tún gba ńjọ́ kan yóò jẹunjọ́ kan. wa habba salati ila Allah salatu dawud aleyhi salam anabi dawud aleyhi salatu wa salam ọfọ àpẹẹrẹ lélẹ̀ àpẹẹrẹ rere níbi àwẹ̀ níbi ìrun ẹ máa wo mizanul islam. islam òṣùwọ̀n tọlọ́hún òṣùwọ̀n ti islam tó ikọ́ yàtọ̀ fojú táwọn máa fi wo nǹkan gbà míì ọmọ èèyàn bó bá gbé làákà ìlàfẹ́ máa fi wọ̀n àpẹ ni ọba fi gbogbo ọjọ́ ayé gbààwẹ̀ ọgbọ́dọ̀ nílá adájẹ́ ni ti ń jẹun ńjọ́ kan ti ń gbààwẹ̀ ńjọ́ kan lọ ọlọ́run ló wọ̀n wọ́n tó ń bẹ́ẹ̀. làákà yìí tí wọ́n máa sọ pé àpẹlẹ ìjẹ́ ọ̀jẹun rárá yìí gbogbo ọjọ́ ayé rẹ̀ àwẹ̀lẹ́ dà ọlọ́run ni kọ́ jẹun ńjọ́ kan ni kó tún wá gbààwẹ̀ ńjọ́ kan kó tún jẹ ńjọ́ kan kó gbààwẹ̀ ńjọ́ kan mo ti fẹ́ ni. ẹ wo tìrún náà ọlọ́run ló wọn gbà kéèyàn ó kóhun ní sùnmọ́ láyé bí àwọ̀ ti sùnmọ́ ogún ọdún ni bílẹ̀ bá ti ṣúbàyà bẹ̀rẹ̀ náà fílànà ó tún dàárọ̀ ọlọ́run ló wọn gbà bẹ́ẹ̀ anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam níbi hadithi mi àwọn kan wálé ànábì wọn wá béèrè pé dákun lónàfíà mélòó la ànábì máa yàn irúgbó ni máa ṣe àwọn ìyàwó ànábì ṣàlàyé fún wọn. àwọn ṣé ó ti tán ẹnu òun tá ànábì máa kínú. ẹnìkan ní olùkọ́ lè má rí bẹ́ẹ̀ o laqad ghufira lahu ma taqaddama min dhanbihi wa ma ta'akhkhara. ẹ máa wo ṣètọ́ọ̀nù àti sọ fúnra wa ń bì rí pé ṣètọ́ọ̀nù láwọn wáyé kan tí máa jù sọmọ èèyàn téèyàn rò pé nǹkan dáadáa ni. ẹni náà ní ti ń sáré dára lóhùn pé a ah, kò lè má rí bẹ́ẹ̀ ṣe mọ̀ gbé gbogbo ẹ̀ṣẹ̀ tá nàbí iṣẹ́ àtẹ̀yí tó ti lọ àtẹ̀yí tí ń bọ̀ ọ̀rọ̀ ti dárí jẹ̀ ó ní ó lè máa fi gbogbo òru kírun ẹ wá yìí ṣe tán nínú. irú ẹ̀ náà lọ̀pọ̀lọpọ̀ lónìí wọ́n wí fún un pé báyìí là nàbí àní ẹ má yà wà wá wá jọ ànábì kọ́ báyìí là bẹ́ẹ̀ yẹn bá mọ̀ pé òun fẹ́ẹ́ ṣe tọ́lọ́hún ọ̀fẹ́ ṣe tànẹ́bù wa Muhammad sallallahu alaihi wasallam àfi kó dóńbi tọ́lọ́hún àtànẹ́bì gbé ka ẹ wà pẹ́ẹ́rẹ́ ẹnìkan jẹun ńjọ́ kan ń sinú ńjọ́ kan ọlọ́run ló lù ú ọtẹ́ ń lọ́rùn gbẹni tí ń pe bí parẹ́ gbọ́jọ́ ayé lọ. ẹnìkan ń sùn ńgbà kan ń kírun ńgbà kan ọlọ́run ló ń fẹ́ bẹ́ẹ̀ gbẹni tí ó sùn rárá lọ. àti mẹ́zánù tọ́lọ́run àti kéèyàn ó béèrè pé bó ló ti fẹ́ ọlọ́run kọjá pé bó ti wù mí ní í ṣe òsì gbọ́dọ̀ má gbà ọlọ́run yìí sọba bẹ́ẹ̀ nípa báyìí bó ti rí ń bi ọ̀rọ̀ àwẹ̀ bẹ́ẹ̀ náà ló rí ń bi ọ̀rọ̀ ọ̀run anabu muhammad sallallahu alaihi wa sallam anabi ní bẹ́ẹ̀ yẹn bá láàlàáfíà tọ́lágbára àti máa yẹn náà fìlà lóru náà òpin náà fìlà òru anabi ní kò gbọdọ̀ ti gbà anabi dàwúdà lọ ọ wá gbọ́dọ̀ má máa fi gbogbo ọjọ́ alẹ́ ayé rẹ sùn pé náfìlà lọ́mọ fi yan islam ọkọ wa bẹ́ẹ̀. bó o la anabi dawuda máa ń yan náfìlà anabi sallallahu alayhi wa sallam anabi ni kana yanamu nisfa al-layl wa yaqumu thulutha wa yanamu sudusa wa kana yasumu yawman wa yuftiru yawman sallallahu alayhi wa sallam anabi ni bá anabi dawuda bí lè su yọ wá pín òru ìtumọ̀ ìpín òun sí méjì òru nù sẹ̀ríà islam ó bẹ̀rẹ̀ láti gbà wo láti gbà wọn bá ti pè é magiribi ìgbà wọn lòru ti wá bẹ̀rẹ̀ nínú sẹ̀ríà islam bẹ́ẹ̀ bá fẹ́ pín òru sí méjì kò túmọ̀ pa ama wá wá aago méjìlá ní aago méjìlá lòru pín méjì àà èyí òun ṣe bá islam ni kò sì lè wá gbàǹtí islam gbé kalẹ̀ torí ohun tí islam gbé kalẹ̀ ó ní ìṣe pẹ̀lú ẹ̀sìn ẹ̀sìn ò sì lè yé padà torí báwọn kan gbé nǹkan kan dé èyí tí ọba ní bẹ́sìn jẹ́ tí ó tún ẹ̀sìn ṣe marhaba àmọ́ èyí tí ọba yí ẹ̀sìn padà á gbọ́dọ̀ tẹ̀ ẹ̀sìn lórí ba fún nǹkan kan tẹ́nìkan gbede kọ́ra bọ́jẹ́ mùsùlùmí náà ló gbede nípa báyìí n ti ń jẹ́ òru nù sẹ̀ríà ìsìláàmù tó sì láwọn adájọ́ sẹ̀ríà tọrọ mọ́ láàfin gbọ́dọ̀ fi ṣe é òun ni pé magiribi ní kíni òun lòru ti bẹ̀rẹ̀ nínú sẹ̀ríà ìsìláàmù ara adájọ́ tọrọ mọ́ ká yan òun ni bẹ́ẹ̀ yẹn bá bímọ lónìí òní yìí ni yóò mọ̀ láhàdì ọjọ́ sunday bóbìnrin bá bímọ lẹ́nu ìgbà tí magrebi kù yìí ọjọ́ sunday náà ló bímọ àmọ́ bọ́ bá bímọ níṣẹ́jú kan lẹ́yìn tí wọ́n pe ìrun magrebi nínú mizanu ti sẹ̀rí àlàwí o àsọ̀fẹ́nu o àti sọ pé àṣà tiwa nìyí bẹ́ẹ̀ bá béèrè kí lọ́lọ́run wí kí là wí mizanu ti sẹ̀ríà bóbìnrin bá bímọ lónìí yìí táwa ń pè ní sunday lẹ́yìn magrebi sẹ̀rí ọ̀ka àpọ̀ kínni ọmọdé ọmọdé ìjọ òru inú sẹ̀ríà ìsìláàmù bẹ̀rẹ̀ láti kíni láti magrebi nínú sẹ̀ríà ìsìláàmù kún mọ́ òru ní ti ṣáájú ọ̀sán òun lẹ́bi máa gbọ́ tí wọ́n yẹ oríṣiríṣi àdìsí yẹn ọmọ pé léyìlátò juma òru juma léyìlátò khamis òru khamis ìtumọ̀ ẹ̀ lálárúbá nípa báyìí anabuwa uh, muhammad sallallahu alaihi wa sallam anabila anabi dawuda góòrù bá ti dé yóò ní pé bí magrebi bá ti dé yóò wá pín òru rẹ̀ sí méjì. wàyànà munisfahu ìdajì òru la anabi dawuda òbí aleyhi salatu wa salam ìdajì òru bàbá yìí pé wákàtí mẹ́wàá ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wákàtí márùn-ún ní òbí sùn bàbá yìí pé òru máa kúrú ń gbà míì torí kìí ṣe iye aago kan náà lòlú máa ní a lóru wákàtí mẹ́jọ ń gbà mí á ní mẹ́wàá nígbà míì wọ́n máa ní tó wákàtí méjìlá ń gbà mí bọ́ba tún ṣe ọ̀sán náà ó tún gùn bẹ́ẹ̀. ní kúkúrú káàna yànnà mú nísìlẹ̀yìn ìdajì òru ànábì Dáúdù òfin sùn. wọ̀yẹ̀ kú mùsùlùmí àmọ́ wa retí pé gbogbo ìdajì yòókù ni ó tún fi kírun kò bẹ́ẹ̀ yàkú mú mùsùlùmí. ẹ̀rí ìdajì tó tún wá kù nìyẹn ànábì Dáúdù wà dá sí mẹ́ta yọ wá kírun ní dákan péré nínú kíni inú ìdá mẹ́ta òru. wàyànà mùsùlùmí sàhù bá nàbí dáwúdà bá tún kírun fún ìdá mẹ́ta gbogbo òru tán wàyànà mùsùlùmí sàwù ẹnu dákan nù dá mẹ́fà bá bá kakulé jẹ yókù dákan nù dá mẹ́fà sásù bẹ́ẹ̀ tó ànábì Dáúdà ó tún sùn anabu muhammad sallallahu alaihi wa sallam ni bẹ́ẹ̀ yẹn bá fẹ́ bàbá fẹ́ mọ yànnà fila ìtumọ̀ ntá nàbí wí ni pé a ní sùnmọ́ látàárọ̀ aláti alẹ́ dàárọ̀ kò sí nínú ẹ̀sìn tá nàbí gbé wa o sallallahu alaihi wa sallam. ọwọ́ àná hadithi ní anabi nípa inna ahlika alayka haqqan ìyàwó rẹ lẹ́tọ̀ọ́ àwọn ọmọ rẹ lẹ́tọ̀ọ́ wàlínàfíkà àlééka àpọ̀ ara tiẹ̀ e gan náà lẹ́tọ̀ọ̀tọ̀ gbọ́dọ̀ fún gbogbo ẹni sẹ̀ríà ìsìláàmù fààyè rẹ̀ kalẹ̀ ìsìláàmù kọ́ ni pé àwọn wà nǹkan kan láyé mọ́ irun nìkan láàmú kí ọlọ́run ọba ò ṣe ìsìláàmù bẹ́ẹ̀ ó sì ti yé wa nínú ta kàyí pé kìí ṣe bí yẹn bá ṣe wàhálà rẹ̀ ni ládàá fi máa pọ̀ kìí ṣe pé abẹ́yẹn bá ti wá wà lára rẹ̀ ní ládàbí máa ń pọ̀ nù islam àmọ́ bẹ́yẹn bá ti ṣe ìtọ́ bá ìlànà ọlọ́run àti tànàbà muhammed sallallahu alayhi wa sallam wa kana yasumu yawman wa yuftiru yawman anabi dawud a máa gba kan a máa jẹun ní ọjọ́ kan. láyà àwọn sọ̀hábì anabi muhammed sallallahu alayhi wa sallam àwọn sọ̀hábì ní àṣà kan bí wọ́n bá pàdé ara wọn láwọn méjì láwọn mẹ́ta wọn a máa dára wọn jọ pé pé ejele fìdínà no mẹ́ta yá jòkó ká sọ̀rọ̀ yìí máa ní wákàtí kan wọn wàá jòkó gbogbo tí wọn máa sọ nípa àbẹ̀rù Ọlọ́run nípa bóòlù àdìsìn lọ́run nbẹ nù àkọọ́lẹ̀ kẹ méjì nù àwọn sọhábì anabu Muhammad sallallahu alaihi wasallam wọn bira àwọn jọ kan pé wákàtí mélòó ni wọn máa fi sùn lálẹ́ wákàtí mélòó ni wọn máa fi yàn náfìlà ọ̀kan nù wọn wá sọ tiẹ̀ wọ́n wá rí i pé a ah, ṣé èyí tí wọ́n sì lóun lò yìí kò kéré púpọ̀ a ah, ní kò kéré wọ́n ní kí ló dé ó nílé anani ahtasibu fi qawmati mithla ihtisabi fi nawmati. ó ní nítorí pé bí n ti ń lérò kọ́lọ́hún fún mi ládàá bí ìgbà tí n dìde kírun bẹ́ẹ̀ náà ní ń retí ládàá lọ́dọ̀ ọlọ́run kọ́dà ń gbà tí mo torí mo sùn kí n lè bá a lálàáfíà kára mi ó le kí n fi ráyè fún lọ́nà. òun làwọn afáàfin máa sọ pé iṣẹ́ tàníyàn máa ṣe nínú ṣẹ̀ríà Islam iṣẹ́ méjì ni. àníyàn là máa fi máa yàtọ̀ láàrin àláàdà àti kíni àti ìdáàdà. ẹ̀rọ lómi yóò máa ṣe nǹkan míì ẹ̀yin ọmọ wò pé iṣẹ́ tọ́lọ́ọ̀ ni àmọ́kọ̀dá níyàn tọ́lọ́ọ̀ fún. àláàdà ni ara aṣẹ tí kìíní ara aṣẹ tí àníyàn máa ṣe nù sẹ́nu. wà níyàtù bákan náà àníyàn yìí náà ní máa wá gbéṣẹ́ kú mínà làádá ìlà àlẹ́ ìbàdà. àwọn kan míì sì ń bẹ tó yẹ pé nípìnlẹ̀ kìí ṣe ìbàdà rárá kéèyàn ó sùn nísìnyí ṣe ìbàdà kéèyàn jẹun kìí ṣe ìbàdà mínà lùmùbáhà nínú tọ́lọ̀ ń yọ̀ǹda fún wa ni àmọ́ bí yẹn bá láníyàn pé á bí bá jẹun yìí yóò a ẹjẹ ń sùn díẹ̀ kí n fẹ́ ráyè tìláwà tí n bá jí a ẹjẹ kí n sinmi díẹ̀ kí n fẹ́ ráyè yẹn náà fi la bẹ́ẹ̀ yẹn bá ṣe bẹ́ẹ̀ pẹ̀lú àníyàn ni oní sọ abẹ́ yìí wí ahtasibu fi qawmati mithla ihtisabi fi nawmati kọ́dà ru oorun bẹ́ẹ̀ èyàn lè gbalada ń bẹ̀. gbogbo eléyìí fi ń yé wa pé àṣẹ mawazinu islam òṣùwọ̀n ti islam ti máa fi wọn nǹkan ó yàtọ̀ sí ti làákàyè wa lè lọ bẹ́ẹ̀ ń gbà míì àfi ká wá ju làákà ìtiwà yẹn lẹ ká tẹ̀lé kí lọ́lọ́run wí kí lànàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam wí. aṣáájú wa Aliyu bin Abi Talib radiyallahu anhu ọkọ̀ wa lẹ́kọ̀ọ́ ńláńlá kan lójú ọ̀nà yìí tó yẹ ká máa rántí. Aliyu bin Abi Talib ní law kana ad-dinu bir-ra'yi lakana asfalul khuffi a'la bil-mashi min a'la ali ibn abi talib níjọ́ tóun ti mọ̀ pé islam ẹsẹ̀sìn làákàyè akàmà wa rori gbọ́yẹ kó rí báyìí islam tọ́lọ́wọ́n àti tànẹ́bì kan ali yìí níjọ́ tóun ti mọ̀ níjọ́ tànẹ́bì gbófin dé pé bẹ́yẹn bá wọ kófì ntí wọ́n máa fọ awọ́ ṣe bíi sọ́ọ̀kì báyìí àbẹ́yẹn wọ sọ́ọ̀kì náà ń bẹnu hadithi mi náà ara àrọ̀rùn islam ni pé bọ́ọ̀ bá fẹ́ bọ́ọ̀lẹ̀ tọ́ sàlù alákò tó wọ̀ ọ́ bọ́ọ̀ bá sàlù aládẹ́bí kọ́ ọ fọ ẹsẹ̀ rẹ rárá kò lé ọwọ́ kọ́ wa fẹ́ pa á orí báyìí sunna nabi sallallahu alayhi wa sallam. ali ibn abi talib ni òun wá wò pé bọ́ba ìpè làákà ìlà máa fi tò ní. ibi tá à ń dàdélẹ̀ sọ́ọ̀kì tá à ń dàdélẹ̀ bàbá jẹ́ ẹ̀fọ́ mi ẹbí bẹ̀rù ló ká fomi pa ànábi wa ló kéèké nǹkan kan ò yí ni òun lọ bá àmúkẹ́yìn òkú mi pa á ah, àlíyù lòun gbà pé ọgbẹ́ rí òpè islam làwùkánà dínú bẹ̀rọ ayé làkánà asfalu kófì àwòlà bẹ̀mọ́sì min àlà ẹ̀kọ́ ńláńlá lélẹ́yìí tí aṣáájú wa ni aliyu ibn abi tọ́libin radiyallahu ta'ala anhu kọ́nà ọba kọ́ yọnu sí ti ọkọ wa. حديث إليك جلوني عن أبي هريرة رضي الله عنه قال أوصاني خليلي رسول الله صلى الله عليه وسلم بثلاث صيام ثلاثة أيام من كل شهر وركعتي الضحى وأن أوتر قبل أن أنام حديث أبو هريرة رضي الله تعالى عنه فهنا أبا ولا تدع النبوة محمد صلى الله عليه وسلم أريد ìdájọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ bíi mẹ́ta من بين حديثي نكا Abu Hurairah radiyallahu anhu ní awsani khalili rasulullahi sallallahu alayhi wa sallam bisala ọ̀rẹ́ ayò mi ni òjíṣẹ́ ọlọ́run ọ̀rẹ́ mi pàtàkì anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam Abu Hurairah ní sọ bẹ́ẹ̀ o ọlọ́rẹ́ mi anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ọ̀sọ̀ àsọ̀ọ́lẹ̀ nǹkan mẹ́ta kan fún mi. awsani khalili. رسول الله صلى الله عليه وسلم بثلاث وفي رواية ولا أدعها حتى أموت níbi ìwáyà ni àbúrò ti kún pé tóun ó sì ti kú lórí ayé lórí ilé ayé yìí nǹkan kan ò ní gba mẹ́tẹ̀ẹ̀ta lẹ̀ lọ́wọ́ àwòsàn ní kàlílì mẹsàlásà kí làwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta náà síyá mẹsàlásà ti àyàmín min kulli shahrin ọlára àkọọ́lẹ̀ tá a nàbì sọ fún un òun Abu Huraira pé kóun máa lò ó Abu Huraira sì sọ léyìí fún wa káwa náà lè jàǹfààní ẹ̀ wọ́lá nàbí sàṣọ́ lẹ̀ fún mi pé máa gbà wẹ̀ ìjọ mẹ́ta ó kéré láàrin oṣù kọ̀ọ̀kan sallallahu alayhi wa sallam. òun ni ó gbajúmọ̀ tá a máa gbọ́ tó ń pè ní kíni àyàmú àyàmú bíi àwọn ọjọ́ funfun gbòò bóṣùpá bá ti lé tóṣù bíi ẹ̀kẹtàlá ẹ̀kẹrìnlá ẹ̀kẹẹ̀dógún àwọn ọjọ́ yìí láǹpẹ́ ní kíni àyàmú àlèédún súnà nàbì sallallahu alayhi wa sallam kéèyàn máa gba ààwẹ̀ bọ́ba fẹ́ gba ààwẹ̀ tó ní láadáa àwọn ààwẹ̀ nu tànàbì rẹ̀kọ́mẹ́ndì fún rẹ̀ sallallahu alayhi wa sallam léyìí tó pé ń sìn ṣe ni láàánú pọ̀pọ̀lọpọ̀ àwọn ààwẹ̀ tànàbì rẹ̀kọ́mẹ́ndì yìí àmọ́mọ́ lónìí àwọn ìta ṣẹ̀ṣẹ̀ máa wá bára wa jà pé ọlẹ́rìí kọ̀lẹ́rìí ó rinlẹ̀ kò rinlẹ̀ ọ̀dà ọ̀dà òun láwa múra kankankan sí bẹ́ẹ̀ làákàyọ̀ sọ fún yẹn pé ẹ̀jẹ̀ gbọ́ ọtí ẹ̀dá kọ̀dá ìdáwùlẹ̀ tẹ̀sẹ̀ máa jà yìí àwọn kan tí ò tí ò sẹ́ni kankan tó pa nábì òwì ẹ̀sọ̀ yóò fẹ́ mi ọ̀yẹ̀ kó làákàyọ̀ béèrè bẹ́ẹ̀ pé ẹ̀sọ̀ àwọn àwẹ̀ fẹ́ mi sẹ́ni kan sọ pé ànábì òwì rí ara wọn ni kíni àwẹ̀ ẹjọ́ mẹ́ta láàrin oṣù ara wọn ni kéèyàn gba àwẹ̀ ẹjọ́ àtẹ̀ní yóò mọ̀lẹ̀ sinẹ́yìn kọ́gbà yóò Abu Hurairah radiyallahu anhu ọ̀là nàbì lọ́sà sọ́ọ́lọ́ rẹ̀ fún un pé Abu Hurairah mẹ́jà àwẹ̀ ẹjọ́ mẹ́ta ọjà ẹlòmíín lè wò pé àwẹ̀ ẹjọ́ mẹ́ta bóun bá gba mẹ́ta ṣé kò nídìí kóun gba mọ́ndé kóun gba alamisi kò díra wọn lọ́wọ́ o àmọ́ kéré yẹnyẹn ọ̀dà tí mùsùlùmí má jẹ́ káwọ ẹjọ́ mẹ́ta yìí láwọ̀ tàtà wà bọ́lọ̀ bá bọ̀ ní àlàáfíà bẹ́ẹ̀ ọ̀dà bẹ́ẹ̀ yẹn bá wà lè gbàdú bẹ́ẹ̀ lọ ọmọ tó gba kàmíìsì ọgbà jùmọ̀ bẹ́ẹ̀ yẹn bá tún lágbára jù bẹ́ẹ̀ lọ ànábì ní gbàjọ́ kan jẹun jọ kan gbàjọ́ kan ànábì kọ́ ní gba àwọn ẹjọ́ kan jẹun jọ méjì kó tó kan gbàjọ́ kan jẹun jọ kan bẹ́ẹ̀ yẹn bá lóun lágbára jù bẹ́ẹ̀ lọ gbàjọ́ kan ọ̀sẹ̀ kínní ọ̀jẹun ní ọjọ́ kan kọ́ wá gbọ́dọ̀ jù báwọn lọ bẹ́ẹ̀ bá fẹ́ gbá àwẹ̀ tọ́lọ́wọ́ àti tànẹ́bù Muhammad nǹkan kejì tábù wàrọ́kà àtẹ́yí àdùhà káfí má gbàgbé min kulli shahrin oṣù ojú ọ̀run là nẹ́bi wí o ọjọ́ kẹtàlá ọjọ́ kẹrìnlá ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kínní oṣù ojú ọ̀run bóyá bàbá tiẹ̀ dún ní mélé yìí ọmọ mùsùlùmí yóò jẹ́ alẹ́ máa ma déètì oṣù ojú ọ̀run wa náà bẹ́ẹ̀ bá sájẹ́ mọ̀ pé òun sọ pé gbà kan ní oṣù di mẹ́tàlá mẹ́rìnlá mẹ́ẹ̀ẹ́dógún yóò àkàṣe àkíyèsí eléyìí ni oṣù tá nàbí wí kìí ṣe oṣù january àbí february kankan o oṣù ojú ọ̀run muharram safar rabi'ul awwal rabi'ul thani àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ọlọ́run sì ṣe gbogbo wa náà bí yẹn bá wojú sánmà ń gbà ní ìtumọ̀ àyàmù bíbí ni àwọn wọ̀nyí lọ́jọ́ tí oṣù fa máa nínú oṣù irú àwọn ọjọ́ yìí ọ̀dà púpọ̀ bí yẹn bá lè máa gbà. wọ̀rọ̀ kan àtẹ́yí àdúhà ká sì máa kírun tá à ń pè ní irun duha ìtumọ̀ irun duha ní irun tá à ń kí lásìkò duha irun tá à kí lásìkò gbà tá à pè ní abduha igbó là ń pè ní duha àbí kí ni wọ́n pè lẹ́ yorùbá ìyálẹ̀ta àsìkò ìyálẹ̀ta irun duha bẹ́yẹn bá fẹ́ kí ọ bẹ̀rẹ̀ láti bàbá kásùbà tán nísìnyí èèwọ̀ ni kéèyàn pé wọ́n dá mi ná fílà kan nígbà máa mú sálámà tán mo fẹ́ máa yàn tí èyí bá ṣe kọ́ jẹ gbèsè rákà àtẹ́yí àlùfáàjà àyè wà láti fún yín nìkan àmọ́ bàbá ti kásùbà àtàn ànábìlà gbọ́dọ̀ yẹn náfìlà mi mà títí dìgbà wo títí dìgbà tó ń fi yọ gbogbo eléyìí tá a bá wò alhamdulilayi ọ̀pọ̀lọpọ̀ kàlẹ́ndà ló ti wà nísìn kéé tó wákàtí kan àbí ń lu mi ó depend lórí bóun bá ṣe ń yá ayò sí bọ̀tí rọ́ọ̀dọ̀ wa ń bí òun ètètè yọ kọ̀mpiátò ah, bẹ́ẹ̀ yẹn bá débi irú maka irú madina òun tètè máa yọ ń bẹ́. ní kúkúrú èèyàn lè mọ èèyàn gbọ́dọ̀ kírun báyìí àṣùbà àbá ti sálámà gbogbo olùdíyàn bá wà títí tó òun ó fi ṣe kíni tó òun ó fi yọ. ìgbà tó bá wá ń yọ lọ́wọ́ yìí ní èèyàn gbọ́dọ̀ kírun. yá mo kiri tó òun yọ kéèyàn wá dìde kọ́ máa kírun ànábì kọ̀ ànábì ni ẹ wàá fi ilẹ̀ tí ó fi tàtà tàrútàfẹ́ hàn kọ́ ìdá rọ́ọ̀mù bá nàbì jìkà pẹ́rẹ́ rẹ̀ sallallahu alaihi wasallam tí ó fi dé tí ó fi lò kéka ìdá rumhi ní dédé kí ni wọ́n pẹ́ rumhi yorùbá ọrùn àbí ọkọ̀ ọ̀kẹ́ gbogbo eléyìí tá à ń wí yìí láàrin kóòrùn yọ àti kẹ́hìndé rómò yìí kẹ́jú ìṣẹ́jú mẹ́wàá sí mẹ́ẹ̀ẹ́dógún lọ láwọn ìlú mi gbogbo eléyìí àwọn kàlẹ́ndà ro eléyìí tó wà mi yìí alhamdulilayi timing chapter gbogbo ẹ̀ wọ́n ń kọ́ bẹ́ẹ̀ èèyàn lè wò ìgbò lásìkò tànàbì ní amákẹ́rùn ìgbò lọ́bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ yẹn bá ti wá dúró báyìí. gba àwọn eléyìí ní bẹ nù hadithi ẹ̀kọ́ anabuwa muhammad sallallahu alayhi wa sallam ní kúkúrú àsìkò duha ogun gẹ́gẹ́ bí mo ti wí láti ìgbà tó òun bá ti lo òkè nígbà tá ànábì ní adó dànù àti dànù mẹ́jọ ní mẹ́sàn-án mẹ́wàá òun duha rẹ̀ àmẹ́yìí tí ó dáa jù gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ òun ni pé ìgbà tó òun bá ti yọ ti ń tààyàn la torásìkò tí wọ́n pè ń duha gan-an àsìkò tí wọ́n pè ní duha gan-an nígbà tó òun bá ti yọ ti ń segin ni. tí ń ta èèyàn la ìgbàanilọ́dájú ní àbáfẹ́ mọ̀ kí ara àwọn àdájọ́ tó wá rọ̀ mọ́ ni pé rákà mélòó la máa kí. ẹ hadithi lónìí Abu Hurairah ní wà rákà àtẹ́yí àdúhà ìtumọ̀ ẹ̀ ní pé rákà mélòó rákà méjì. bẹ́ẹ̀ yẹn bá ní rákà méjì ní dúhà tèmi tí mo fẹ́ anabi wí bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ yẹn bá ní raka méjì ló ń fẹ́ máa kí kò burú bẹ́ẹ̀ yẹn bá sì ní a mo ní táìmù mo lásìkò mo lè kí ju méjì lọ ó lè kí mẹ́rin ẹ̀rí ń hadithu ti mu'adha al-adawiyya anha an aisha radiyallahu anha qalat هل كان رسول الله صلى الله عليه وسلم يصلي الضحى قالت نعم يصليها أربع ركعات ويزيد ما يشاء حديث صحيح عائشة يلا رضي الله عنها جدي معاذ العدوية تبع حديثنا و oníjà nàbì máa kí duha aisha ni a máa kí raka mẹ́rin ìsì máa fi lékún gbà mí àṣebíyàn bá fẹ́ kí duha tiẹ̀ raka mẹ́rin kò sí ní tó ṣe kínní kò sí ní tó burú mbẹ. ẹ̀rí kẹta hadithi umma hani ní amul fati lọ́dún tí wọ́n ẹ̀ tá nàbí wọ ìlú maka hadithu sahihu ni muttafaqun alayhi ummu hani ti ń ṣe tani ọmọ ìyá àgbọmọ bàbá aliyu bin abi talib radiyallahu anhu ummu hani òun lọ gba hadithu yìí wọn gbé òun gbẹ maka níjọ tá wọ ìlú maka ẹ ma bí ummu hani ṣe jẹ́ sá nàbí yẹn yé o bí àbúrò àbúrò àbí ọmọ ni ó mà á ní jẹ́sà ànábì bá lè fi jẹ́ sí ànábì sọ̀rọ̀ àṣọlẹ̀ bó la lè jẹ́sà ànábì ọmọ ẹ̀gbọ́n bàbá ànábì ni àlí ló fi gbọ́dọ̀ ànábì ó mà á ní ó mà á ní nígbà tí ànábì wọ ìgboro mọ́kà. òun jẹ́rìí pé anabi wá inú ilé ibi tó ń gbé ní gbòòrò raka ó mà á lè fi kún na duhan njẹ́ àsìkò tá anabi sì ń kì í ọjọ́ àdìkò kínní àsìkò duha òun làwọn afáàfin ní kọ́dà bẹ́ẹ̀ yẹn bá ní raka mẹ́jọ lòun fẹ́ máa kí duha ní duha tòun kò sí láì kò sí burú mbẹ́ àmọ́ kò sẹ́rì ipá anabi kí ju raka lọ lè kí méjì bí hadithu وحديث أبي درداء حديث أبي درداء ما وبه حديث أبي درداء يا النبي صلى الله عليه وسلم يصبح على كل سلامة من ابن آدم صدقة فكل تسبيحة صدقة وكل تحميدة صدقة وكل تهليلة صدقة وكل تكبيرة صدقة وأمر بالمعروف صدقة ونهي عن المنكر صدقة ويجزئ عن كل ذلك ركعتان يصليهما في ضحى حديث صحيح abu uh, abu darda ọlọgba hadith náà wà bẹ abu darri náà gba wa rọbì ọlọgba wọn. ní kúkúrú ni pé èèyàn lè kíraka méjì bẹ́ẹ̀ yẹn bá fẹ́ ó lè kí mẹ́rin bẹ́ẹ̀ yẹn bá fẹ́ ó lè kí mẹ́jọ ó kú mélòó láàrin àwọn ọkùn mélòó mẹ́fà àwọn onímọ̀ ní lórí ntí Aisha wípé wọ̀yẹ̀ zídú máa yọ̀ṣà ànábì máa kí mẹ́rin èsì máa jó lékún gbà mí wọ́n ní kọ́dà bẹ́ẹ̀ yẹn bá fi méjì náà kún ọbọ̀ sábẹ̀ wọ̀yẹ̀ zídú máa yọ̀ṣà túnbẹ̀ ní pé bẹ́ẹ̀ yẹn bá kí méjì ó kí mẹ́rin ó kí mẹ́fà ó kí mẹ́jọ àmọ́ kò sákọ̀ọ́lẹ̀ pa ànábì kí dùhà tó ju mẹ́jọ lọ kò sì kí dùhà tó kéré sí méjì ẹ̀yẹ kí rákà kan dùhà o lè kí méjì mẹ́rin mẹ́fà àbí mẹ́jọ láwọn àsìkò tí a ṣàlàyé fúnra wa yìí. ọ̀rọ̀ duha ọjọ́ ti lọ ó ṣe ní láàánú pé nínú àwọn wáhíù ṣètọ́ nìkan tí ó wọ àárín àwa mùsùlùmí agbọ́pọ̀ àwọn kan ní kọ́dà duha yìí kẹ́yìn ọmọ kì gan bídíà ó ṣe ní láàánú púpọ̀ torí pé ní téèyàn bá mọ ìpìlẹ̀ ọ̀rọ̀ yìí àwọn ọ̀rọ̀ fìbọ̀ lónìí. wọ́n ń pe arákùnrin kan ní ali albayabu aliyu albayabu òun ló ṣe jọ́ra kan tó pè ní uh, as mustaqim ila mustahiqi at ali albayabu òun ló ní bídíà ní ká máa kírun duha àti ẹlòmínú àwọn rọ́fídọ̀ náà ń pè ní muhammad bakir al-majlisi muhammad bakir al-majlisi níbi tí ra tiẹ̀ tó pè ní biharu al-anwar biharu ní mujalladu ẹgbẹ́ mujalladu kelo volume eighty three na tíra yìí pọ̀ débi pé ó lé ní hundred volumes tíra biharu al-anwar àmọ́ kò sóore ń bẹ níbi tá à ń lọ nìyẹn. kò sóore ń bẹ̀. ọ̀rọ̀ wọn ni wọn ni kọ́ tíra tèmi ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ní a wà ní student Biharul Anwar al-Majlisi. Ara abẹ̀ náà lòun náà ti ní eh, kéèyàn máa kírun sọ̀dùhà bídí àlẹ́. Ẹ pé kí ló dé táwọn bí wí bẹ́ẹ̀? Torí wọn rí tó Fatima díẹ̀ ṣe nǹkan kọ́dà abubakar yẹn ọmọ ta ni lọ́dọ̀ ọ̀run wọn nàfi ni kò sóore ń bi kéèyàn ọmọ kéwù àwọn tíra bá ní o táwa pe àkíyèsí ara wa níbi tá a dé yìí ọ̀pọ̀lọpọ̀ ntí a máa gbọ́ ọlọ́run bá kọ́ sànù wa pé nta wí inú tíra lọ́wọ́ wàláhì làdìm kìí gbogbo tíra lọ́nà máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o ọ̀rọ̀ wọn ni wọ́n ní kọ́ biharul anwar. tí Muhammad Bakr al-Majlisi ó lé lọ́gọ́rùn-ún ọgọ́rùn-ún mujalladi. Siratul Mustaqim ti Bayadi nù. nínú àwọn tíra kan bẹ tí ẹ̀ kan pè ní Faslul Khitab fi tahrifi kitabi Rabbil Arbab. gbogbo àwọn tíra kìtíra lárúbáwá náà ló kọ́ kéèyàn wá pé nù tíra láti rí kí gbogbo ní tí bá fi lárúbáwá kọ́ òun lọ náà mọ̀ o òun ni ìmáàmù ṣáfì fi kìlọ̀ fún wa láti àìmọye ọdún sẹ́yìn ìmáàmù ṣáfì ní kullu al-ulumi siwa al-Qur'ani mashghalatun illa al-haditha wa illa al-fiqha fi ad-din al-ilmu ma fihi qala haddathana wa ma siwa dhaka wiswasu shayatin ìmáàmù ṣáfì ní tó bá ti tayọ qala Allahu kullu al siwa al illa al wa illa al fi ad bọ́bá yẹ lẹ́yìn qala Allah qala rasúlù sallallahu alayhi wa sallam wal fiqha fi ddin àlàyé àwọn méjèèjì ntọ́lọ̀ ń wínú kuraani nù ẹgbẹ́ àgbòye ntá dìbì wínú àdìsí ànábì sallam ṣáfì ìmáàmù ṣáfì ni wà máa fi wà dáká wọ́sowọ́sọ ṣàyàtì ni kéwu ṣètọ́ni lè tó kù ṣètọ́ni náà máa kéwu kọ́lọ́hún tó bínú sí i tó inú tó léwu tí ọ̀pọ̀lọpọ̀ tí a fẹ́ mọ̀ yàtọ̀ ẹ̀ lónìí òní ká pé mo ní tíra ní tó wí bẹ́ẹ̀ á kó tíra wá níta wí inú tíra lọ́wọ́ àwọn tíra tó tíra kọ̀ ọ́ eléyìí ṣe ọ̀rọ̀ àbí igi ọ̀rọ̀ bòńkẹ́lẹ́ adakọ̀ wa ní kọ́dà nù tẹ́lómi ẹlòmí pé bíbélì lárúbáwá bíbélì tí wọ́n kọ́ ní gíní tí wọ́n kọ́ lárúbáwá kọ́dà àwọn tó ní tẹ̀síìrù wàláhì làwọn wọ́n ń pè tírà kan ní asúnanul qawiy fi tẹ̀síìrì asfaril ahadil qadim bíbélì ní jù wọ́n ń pè kan ní alkanzul jalil fi tẹ̀síìrì injil ẹgbẹ́ ló ṣe William Eddy ọmọ Lebanon William ló ṣe tírà alkanzul jalil fi tafsiri al-injil níta fẹ́ fàyọ̀ ń bì ní pé àyìn tíra láti rí kọ́ra tíra láti wé nínú ànítíra rẹ̀ lé ntọ́lọ́hún ó bì wá ní kí lọ́lọ́hún wí kọ́ra bí wọ́n fi bò kọ́ kọ́ra bí wọ́n ṣe kíni bí wọ́n kọ́ ní ibò pé ntọ́lọ́hún ni níta nẹ́bi wí ni kọ́ra bí fi yóò bá kọ́. كل العلوم سوى القرآن مشغلة إلا الحديث وإلا الفقه